níbi zakatul fitri tí a bá ṣe gbogbo ilé ni a ti sọ síwájú bákan náà ni adabul eid kí ni àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ fi bá aidu lò ilé tó jẹ́ aidul fitri tó yàtọ̀ sí aidul adha a ti sọ̀rọ̀ nípa solatul eid bó ṣe yẹ kí a kí bákan náà ni nípa àwọn adab bá ṣe fẹ́ lọ sí eid nínú tí ó yẹ ká fi òun náà ni àtàtọ́ yóbo lèlẹ̀ eid ní ọjọ́ eid ó dá gbogbo tó bá jẹ́ nǹkan aládìídùn lóòórùn gẹ́gẹ́ bí àwọn perfume ni tó lóòórùn dáadáa ta lè lò ilé iná jẹ́nu tí Ànọ́bì sallallahu alaihi wasallam tí ó kọ́lọ̀ kó gbádùn ẹni kọ̀ọ̀kan wa ní ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí a ní afẹ́ pera wa sí àkíyèsí lé lórí nípa alfiqhu al-islami nípa ọ̀rọ̀ fíkíhù islam ilé tó jẹ́ pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa nípa ìmọ̀ fíkí ànábì sallallahu alaihi wasallam ó ní ma yuridillahu bihi khayran yufaqqihhu fid din ó ní tí ọlọ́ọ̀bá àlíkíọlá tí ó

ẹni tó bá wọn náà lọ́lọ́ wọn fún lágbọ̀yí ẹ̀sìn fọ́mọ̀ni ó ti yà hikimata fọ́kọ̀dé ó ti yà kọ́ ìrọ̀n kẹsí ìrọ̀ ẹni tọ́nà bá wá fún ní ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ti fún ní tó dáa kọ́lọ́ Eidul Adha Eidul Fitr ìjọsìn tó tẹ̀lé òun náà ni situ shawal siyamu sitati ayyam mina shawal kágbàwẹ̀ ọjọ́ mẹ́fà ní oṣù shawal a sọ fún wa ní ẹ̀kan wípé mina alamati kọbúlì la'amal ìtìbá'u alhassana ti bilhassana nínú tá ma tọ́ka sí pé ah iṣẹ́ tẹ́ni iṣẹ́ ọlọ́wọ́n bá gbà òun náà ni pé tẹ́yàn bá parí ìkan kó tún fi mí ilé láàrútùlátà fi ìbádà kò sí ọlídé nínú ìbádà ọ̀ kí yọ́ sọ́kà mo ti gbọ́lúdé ibi ta sin náà wọ́n bá dé ká dúró bí ibá iná táwa bá ti ẹ̀dúró bí ta láàsin náà wọ́n báyìí ká dúró báyìí ẹ̀yin ọmọ tẹ́ ń bọ̀ lẹ́yìn ọlọ́run pa nọ́bí láṣẹ sọ́nà máa ní wẹ̀fẹ́lá ọlọ́run ní máa sí lọ́wọ́ ọba rẹ̀ tí òdodo máa fi bẹ́ alimout ìyẹn náà ní kú nígbàtí ànọ́bí sọ́nà máa ní wẹ̀fẹ́lá ń sọ̀rọ̀ nípa súrọ́tìlù Hud wa àkọwàtùhà ànọ́bí sọ́nà máa ní wẹ̀fẹ́lá ọlọ́run ọba kẹ ó pé ọmọ gbogbo orun funfun tó wà lórí ànábì sọ́rọ̀ máa lù ọ̀sán náà kò ju 20 lọ kò ju 20 lọ bó ti jẹ́ pà náà bí tó sọ fún wa náà pé irun funfun náà dáadáa ni ìwọ tó ní irun funfun má sọ pé fẹ́ dáyẹ̀ sí black sílẹ̀ ní white yẹn àbí kó wá kọ́lọ̀ mí tó yàtọ̀ sí black kò fi dáyẹ̀ ló kó lè fi yàtọ̀ sáwọn tí wọ́n ń ṣe mùsùlùmí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí àwọn fẹ́ dárúgbó bó ti ẹ̀jẹ́ pọ́jú orí ẹ̀ ti gbó ṣùgbọ́n ṣàwò pé òun ṣàfẹ́ máa lùkù bí ọ̀dọ́ ni à ẹ̀sán jẹ́ ti ní irun funfun tẹ rí yẹn àǹfààní ẹ̀pọ̀ àwọn bàbá wa tọ́nà wọn bá fún ọlọ́wọ́n bá lékè ọlá abá àṣeyí lọ màrìjọ náà ẹ̀ ni o téèyàn bá rẹ̀ tó ní irun funfun tó ń kọ́lọ̀ má sì jẹ́ kí gbogbo wa fi ìsìláàmù kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ tó pọ̀ gan nínú ọlá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní ìkàrọ́mù mùsùlùmù fi ṣe ìbà nínú ta fí mẹ́pẹ́ dáadáa lè yàn òun náà ni pé kó máa pọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí tó wá nírùngbọ̀n funfun kó máa pọ́n lé ó ní ẹnikẹ́ni tó bá rí ẹni tó ní ìrùngbọ̀n funfun tó nírun funfun tó wá ń pọn lé ó ní Ọlọ́run bá máa yọ àwọn kọ́lọ̀ọba kó jẹ́ káwa náà dàgbà ká nírun funfun ká dàgbà dáadáa kọ́lọ̀ má wa ṣe ní tíyà ṣẹmẹ̀ pé tíyà bá dáa tídàmú bá dé mẹ́dà náà bẹ́wọ̀lọ́nà ṣe sọ wìldánù ṣíbá nígbàtọ́ náà ní tó bá di àrùkìyàmọ̀ gbogbo àwọn ọmọ kéèkéèké ẹ̀kọ́ rí wọn gbogbo máa ti máa ọmọ lágbájá kọ́ ní ọjọ́ àrùkìyàmọ̀ ni yawma tarawnaha tadhhalu kullu murdi'atin amma arda'at ọjọ́ tó jẹ́ pé tẹ bá rí àlùkìyàmọ̀ báyìí gbogbo ẹn tó lóyún sínú oyún á sì máa ṣẹ́ gbogbo ẹn tó gbọ́mọ dání á sì máa ju ọmọ nù wàtàrọ̀ náà sàtùkárọ̀ ọlọ́ọ̀lẹ́ máa ráwọn èèyàn ohun tó jẹ́ kí gbogbo wọn rí báyìí ni pé ìyà ọlọ́wọ́n ọba lè kọ́nà má fi yẹ jẹ wa kò sẹ́ tí ò ní tọ́yàwó lálùkìá mọ́ kọ́nà bá wa ṣe ń fúfú yẹ torí ńgbà tí ọlọ́run bá bá pa gbogbo ẹ̀dá tì tàwà ní oòrùn tọ́lọ́run ò ṣèdájọ́ ìyà ìyàwó Aisha rọ́bí aláàdìá ó lánàbí òun bèèrè pé aṣọ́jọ́ ìyá ma wọ́n wá ń ho ní ànàbí ní bẹ́ẹ̀ ni ó ní ọkùnrin a máa wó obìnrin ó ní à lọ́jọ́ wo kò ń ṣojú àlùkìyàmọ́ tèmi tó mi rù má dìkùn ni kò sẹ́ tó fẹ́rẹ̀ èèyàn kan kó wá ń ho tó bá dọjọ́ ìyànàbí sallallahu alaihi wasallam ó láwọn ìyá máa bẹ̀bẹ̀ pé kọ́nà ti ẹ̀dájọ́ ṣẹmọ́ ẹni tó bá gbé sí ó lọ ilé ẹjọ́ tó tẹ́ fẹ́ lọ sẹ́wọ̀n kó lọ sẹ́wọ̀n jàrí ẹ̀tú wá ní June wọ́n tún lọ ní June ó yá ó tún di December àwọn tó ní ẹ̀tọ́ ọgbọ́n ẹlòmí ti kú dànù in the process ẹ̀yìn ẹlòmí náà máa dájọ́ bọ́jú àlùkì àmọ̀ ṣe máa rí nìyẹn tó bá pa gbogbo èèyàn tí ó ní kálukú àmà òpópónà àbáyọ̀dà àwọn èèyàn òkókè àwọn ṣìbò ní bàbá wa lákọ̀ọ́kọ́ à ah. tọ́rọ bá dàrúgbẹ́ ìjá lọ bá bàbá wa oníkálukú wa báyìí àtẹ́mí àti iná wa mẹ́ àwa lọ bá bàbá wa Adam alayhi salam dádì wa ọ̀rọ̀ lórí bó ṣe rí yìí o ìwọlẹ̀ tó dájú nínú ẹ̀tọ́ náà bá dá khalaqaka biyadihi ọlọ́ọ̀bá kún ẹlé ọwọ́ ààrẹ èso tọ́lọ ní má jẹ látàrẹ ṣẹ́mẹ̀ pẹ́ṣẹ́ ma ń pa kójú ma ti yàn ibi téèyàn bá ti ṣẹ̀ sí àti lọ́bẹ̀ a ma ti yàn lójú ádámọ̀ à èmi ò lè lọ́dọ́ náà lẹ́ni o tó rọ́lọ́ ń bínú ìbínú tí ò bírú ẹ̀rí ìyẹn lọ́jọ́ gbẹ̀dẹ̀ àdìkì àmọ́ kọ́lọ́ má bínú nígbà ọba dán ta bá dí ọ̀dọ̀ náà ní à èmi náà lè déwájú lé ní o ọ̀nà ọba bínú ìbínú tí ò rú ẹ̀rì torí pé mo bèèrè léèrè tí ò dá lọ́wọ́ ọlọ́run ọba bí ní ó ní mo sọ ń gbàtọ̀ ọmọ pa ọmọ mi ni ara lé mi ni ní má bí mi rú àwọn béèrè báyẹn mọ́ ó ní látara béèrè yìí mi lè déwájú ọlọ́run wọ́n wá máa lọ sọ́dọ̀ àwọn ànábí ọlọ́wọ́ bá láti ibìkan sí ibìkan láti ibìkan sí ibìkan wọ́n lọ bá Musa Musa náà ní àgbà mú wà lé ayé èmi náà ṣe mistake pààyàn àti sọ̀yẹ́ fún wa ń bí lẹ́yìn fàwákàzáhù Musa fàkọ́dọ̀ àlẹ́ èèyàn méjì ń jà Musa bá kọjá èèyàn kan tó jẹ́ ọmọ tribe títí ẹ̀ ló bá pè pé Musa bọ̀dábì bọ̀dábì ẹ má bọ̀ bọ̀dábì ẹ má bọ̀ ó ti fẹ́ lù bẹ́ni ṣe lọ náà lẹ́niyẹn bó ṣe kú nìyẹn Musa lélè tí mo ṣe ẹ̀ṣẹ̀ ni ó ń tì mí lójú láti déwájú Ọlọ́run ọba adìkọlọba Isa Musa ló ma ní ọlọba Isa nígbọ̀bá dọ́dọ̀ Isa ní àà èmi ò nílè déwájú Ọlọ́run lé ní o torí gbà àwọn èèyàn pè mí lọ́lọ́run wọ́n sì pè mí lọ́mọ Ọlọ́run ẹwà kó bá àwọn èèyàn sì ṣe lélè nínú wọ́n dùn a ní látàrí mi lè déwájú ọlọ́run ṣùgbọ́n mo mèèyàn kan mo mẹ́ pé tẹ́ bá lọ bá ó dábí lójú pọ́nà bá ma agbọ́rù ẹ̀ olóòun náà ni Muhammad sallallahu alaihi wasallam ànábì ní a ma wá bá o gbogbo ọmọ ẹ̀dẹ́yàn ni o látorí ádámọ̀ títí dẹ́ni gbẹ̀yìn alaihi wasallam eré òjíṣẹ́ ọlọ́run ìwọ lòjíṣẹ́ tó dé gbẹ̀yìn o ṣẹ́mẹ́ alaihi wasallam kí lọ́nà ọba ó ní liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara gbogbo ẹ̀ṣẹ̀ ànábì sallallahu alaihi wasallam èyí tó ṣẹ̀ ṣáájú àti èyí tó tún máa ṣẹ̀ ọlọ́run láti pa gbogbo ẹ̀rẹ̀ ànábì ò lẹ́jọ́ kan lọ́rùn tó fẹ́ lọ bá ní iwájú débi póhùn ló ma wá prevent ẹ̀ láti ṣìpẹ̀ ìyẹn ni àṣàfáà àtùlùkúbọ̀rọ̀ ìṣìpẹ̀ gbogbogbò gbogbo yọ̀lá náà máa ṣìpẹ̀ fún kọ́lọ̀ má ṣe léwọ ẹnìkọ̀ọ̀kan wa ànábì máa wá sọ fọ́lọ́hun ó ní ọlọ́run bá máa kó òun ní àwọn kálímọ̀ kan òun á wá lọ síbi àláràṣe òun á gbá láàráṣe mú báyìí òun á wá forí kanlẹ̀ fọ́lọ́hun òun á máa pe ọlọ́run ìgbà yẹn lọ́nà àṣẹ ìdájọ́ ọjọ́ gbogbo àlìkíyàmọ̀ nìyẹn kọ́lọ̀ kó jẹ́ kí ni gbogbo iṣẹ́ tá mo fẹ́ wà lùjọ náà kí ló dé tá ń gbàwẹ̀ mo fẹ́ wà lùjọ́ náà kí ló dé tó ṣe ṣìnà mo fẹ́ wà lùjọ́ náà ìwọ kí ń jalè ń bí iṣẹ́ ti ẹni ayé ìsìn owó oṣù tó yàn náà wà dọ́gbọ́n sí ni ọmọ àlùjọ́ náà ń ṣe bẹ́ẹ̀ ọmọ àbìjọ́ ló ń ṣe kí ni bísínẹ́sì ẹ tí ó lọ ìlọ gbówó lápò lọ gbówó ilé kan náà tí wọ́n náà fi yíra wọn ọmọ àbìjọ́ ló ń gbówó ilé tòrọ náà ni yẹmọ hapun mahu riba wa yorùbá sọdá court ọ̀nà ní gbogbo ntaba fi riba kójọ òun máa destroy ẹ ṣùgbọ́n ìtaba ṣe pẹ̀lú sọdá court owó kéékèèké owó kó gbówó oṣù díẹ̀ o invest ẹ̀ o ń save o ń ṣe díẹ̀ àbáwọn èèyàn kan ti ẹ̀ tẹ́ lọ́rẹ́ ni irú owó báyẹn yorùbí ọlọ́ọ̀bá ìtumọ̀ sẹ́ríbíyà kọ́nà máa rọ̀ báyẹ̀ ọ̀nà àmà bẹ̀ tọ́jú ẹ̀ àwa máa dàgbà díẹ̀ a máa dàgbà destroy ẹ̀ ọlọ́ọ̀ ni láyà kó mú alẹ́dínà yàkùlú na la yaqumu illa kama yaqumu alladhi yatakhabbathu shaytanu min al-mas ẹni tí àlùjọ̀nú ti fọwọ́ bà ẹmọ tó bá lálùjọ̀nú wọ̀yàn kan lára bó ṣe wọ́n máa ṣe wọ́n rán wọ́n yẹn àwọn tó bá jẹ rìbá wọ́n ṣe máa ṣe ń jọ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ nìyẹn ànọ́bì sọ́dún máa lè wọ̀sánlá ní rìbá burú débi wípé ó dà gẹ́gẹ́ bí wípé kéèyàn kan ṣẹ́mẹ́ pé ṣìnà ìwà burúkú ni ó ló dà gẹ́gẹ́ bí pé kéèyàn kan wá bá ìyá tó bí sáyé kò ń ṣe ìyá tó gbátọ́ ìyá tó bí gangan kó gbé sí pọ́blíkì báyìí kó wá máa bá láṣepọ̀ kò ṣe ní kọ̀kọ̀ kò ṣe ní kọ̀kọ̀ gbangba ló ti ṣe ó lójú bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀mẹ́sàn níbi tí rìbá burú dé tó bá sọ pé ta ni ó ń jẹ rìbá lówájọ mọ́ kéèyàn tó lọ́wọ́ àti kéèyàn jókòó torí oríṣiríṣi ọ̀nà ni lọ́ fi fún wa rí ìbàjẹ́ ó fẹ́ ó kọ̀ kọ́lọ̀ máa ṣe ìlàwà ń bẹ kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ́ dáadáa ló fi jẹ́ ń pa gbọ́dọ̀ múra sí ṣe olóore tí ṣe olóore èèyàn bá pọ̀ ó máa ń jẹ́ sábà bí àwọn àìmọ́ṣe àìmọ́ṣe àìmọ́ṣe wa tó pọ̀ gan yìí tí olóore bá pọ̀ ọlọ́ọ̀bá lè fi yìí pé kí lọ́nà ọba ìtumọ̀ ní pé wọ́n máa wọ́n ṣẹ́ wa tí ṣe olóore èèyàn bá wá pọ̀ tẹ́ṣẹ̀ náà pọ̀ ọ̀nà lè jẹ́ kí ṣe olóore yẹn látara bó ṣe pọ̀ yẹn kó tèkì wéètì ju èyí tó di aburú lọ wọ́n máa ń ọ́pàá tí mo wá sí inú ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe olóore tiẹ̀ wá kéré iṣẹ́ olóore díẹ̀ ló mú wá kọ́nà má jẹ́ ká pàdánù ló fi jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ náà wá fíìlì mùsùlùmí ò ń fi ọwọ́ kékeré mú un asọ́lẹ̀ ẹ̀kọ́ pé zakatul fitri ipò kí la ló wà ipò sájídátù sáháwù nílẹ̀lẹ́sìbàtì lè sọ́lá kí la fẹ́ fi sájídátù sáháwù ṣe a fẹ́ fi túnrù wa tó bàjẹ́ ṣe nọ́fílà wa táyàn lẹ́yìn ìrun kọ̀ọ̀kan ká tó kírun kí la fẹ́ fi ṣe a fẹ́ wọ́n á pè wá jókòó báyìí wọ́n á ṣe ṣìròṣẹ́ wa tí wọ́n bá wá rí pé àwọn ṣe ọ̀ràn ọ̀yàn yẹn àlébù wà ń bẹ̀ ọlọ́ha ni fáǹzòrò ìlà tàtọ̀wò àti àbìdì àwọn ṣe àti gbọ́rẹ̀ tẹ́rù mi ṣe wúyẹ lọ́bá ń wò wọn ọlọ́wà ní ó yá ilé tó láàyẹ ẹbá ń fi di ẹbá ń fi tí yóò bá wá nínà wà fíìlì tó pọ̀jọ mọ́ bó lèyàn ti fẹ́ ṣe ọjọ́ àdùkì àmọ̀ sí ni kò síṣẹ́ mọ́ ìdàmọ́ tabnu adam nkọ́tọ́ àmàlùkù tá a bá ti dákẹ́ báyìí kò síṣẹ́ mọ́ èrè lókù ẹ̀san sọ́dakọ́tù jàrí àsára tó ríṣọ́ ilmu yuntafa bí ìmọ̀ dáadáa ta fi káwọn èèyàn tó ń jàǹfàní lárẹ̀ awọ́wádádín sọ ilẹ̀ yẹ́dẹ̀ ẹ̀lá àbọ́mọ̀ dáadáa tí yàn fi sáré tó ń ṣàdúwà fún ahluhu wa wà áàlùhù wà mọ́lù wà ámàlù iṣẹ́ tó ṣe àwọn ará ilé ẹ̀ àti iṣẹ́ tó ṣe ará ilé ẹ̀ àti owó ẹ̀ yẹ́rìjọ ìsìnàn méjì apadà sílẹ̀ ẹyọkan ló máa kù ará ilé máa padà kò sí àmú láìkì dáàdì mi gan ah, ẹ má gbé sí kòtò mú láìkì dáàdì mi àti wà lẹ̀ bá pọ̀ jù bóòlì ṣé wà sí dáàdì lọ ẹ̀rí kó máa sáfẹ́yìn èyàn ní ọkọ ní nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ débi pé ah ìyàwó mi mú ma nífẹ̀ẹ́ gan wọ́n wá ń gbé sínú sàárì kó ní àà ah, ẹdí àjọ máa lọ kò pọ́síbò àfílẹ̀ àwọn máa padà sílé ni kí ló máa ṣẹ́kù iṣẹ́ tí èyàn ṣe ló fi jẹ́ pé iṣẹ́ yẹn ká mójútó kéèyàn má fojú rénà ẹ̀ rọmọdán tá gbà ló ti lọ yìí kílẹ̀ san wa bóò láṣe mọ̀ tó tó wájú ọlọ́wọ́n ọba ìgbà tó máa ń dùnyàn ìgbà tí rọmọdán bá lọ tán ni pé á ah, ó lè yẹ kí n ṣe jù báyìí lọ èyí tó kù yìí wọ́n ní oòrùn tó kù lókè yìí ó ṣe kí ni ó tó sáṣọ ẹ má jẹ́ káwò pé rọmọdán kú ti tán ṣe rí téèyàn bá ń ṣiṣẹ́ lọ báyìí téèyàn bá ti bí aṣọ ọdún ẹran ọdún oúnjẹ ọdún àwọn ìbádà àti yẹ irú sí sí ni ó yẹ kéèyàn kọ́kọ́ gbàgbé pa ogun nǹkan yẹn pé ah ó ti bọ́ àdúà pàápàá jùlọ àdúà torí gbígbàdúà ló Ramadan tí Ramadan bá ti lọ ti tán àwọn iṣẹ́ tó kù yẹn ó pọ̀ tá tó sì lè ṣe ṣùgbọ́n ìsìjábà tó wà ní Ramadan kéèyàn mójútó gan kéèyàn dédé wáyé gidi ni pé mo fẹ́ bẹ lọ́wọ́n ọba gbogbo ìṣòro yẹn ṣàkówájúwájú ọlọ́wọ́n ọba

ṣùgbọ́n tó bá mọ náà kò ní láti dààmú lọ títí kọ́nà tó gbàdúrà ẹ̀ ṣùgbọ́n dààmú díẹ̀ yẹn ọlọ́run bá nídìí ẹ̀ kéèyàn ṣe dààmú díẹ̀ ọlọ́run nídìí ẹ̀ bọ̀ àwa mùsùlùmí aláàyẹ pé àdúà àkì ń ṣe èèyàn mélòó nú ilé ẹ̀ ló máa ń ṣàìsùn pé so Ramadan díẹ̀ tó kù yẹn tàbá wá parí ẹ̀tàn nínú iṣẹ́ olóore nípa pé iṣẹ́ olóore ọlọ́run ò fẹ́ kó dúró ń gbà kan ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé ahabbul a'mali ila Allahi adwamuha wa in qalla ó ní iṣẹ́ tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ní téèyàn ń ṣe continuously kódà kò jẹ́ ó kéré lọ́fílà orú ti ẹ òjúrákà méjì lọ olóore o ju ẹ tó kọ̀ wó ń jọ́kọ̀ bá ààbò ti yọ náfílà ti pẹ́ mo gbọ́dọ̀ yọ ráka 1000 lóru yìí ló bá bẹ̀rẹ̀ tó tọ́jọ mọ́ ló bá ń lágùn ló ikú mú gbogbo ẹ̀ ló jáde mú ẹ̀ pé ah nígbò máa ṣe tọ́jọ́ yẹn tán tó di ọjọ́ kejì báyìí àtago méje ló ti sùn látara bó ṣe rẹ̀ sí kò sì bí àfago mọ́kànlá ọjọ́ kejì afá ọlọ́run ò nífẹ̀ẹ́ sírú yẹn fàtkúrú ni ẹ̀rántí mi zikiran kẹsíran ìrántí tó pọ̀ so ìrántí tó pọ̀ nípa àgbọ́dọ̀ gbàgbé ọlọ́run bá ń gbogbo gbà tí rọ̀mọ́dọ̀ bá wá lọ tán nínú iṣẹ́ olóore ta bá fi ń bẹ̀rẹ̀ pé wọ́n lọ́un à mí tí mi kẹrẹ iṣẹ́ olóore tún ṣe lọ òun ni ká gbàwẹ̀ mẹ́fà Ànábì sallallahu alaihi wasallam nínú hadith abu ayyub alansori ó ní ànábì sallallahu alaihi wasallam sọ pé man soma ramadan ẹnikẹ́ni tó bá gbàwẹ̀ ramadan thumma atba'ahu bi sitti min shawwal nígbò wá gba ramadan tán ó wá fi oṣù ó fi ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú shawwal kana kasiyami dahar adá gẹ́gẹ́ bí ìgbà tó fi adáharu gbàwẹ̀ adáharu nínú èdè lárúbáwá ìgbà ìgbà ló ń jẹ́ àdáhàrù aláta alàlẹ̀ ìsáàlẹ̀ hìnú mi náà dáhàrù ṣé ìgbà kò ti kọjá rí lórí ọmọ èdè èèyàn ni ṣùgbọ́n ìtò pọ̀jù náà àwọn àfà òun náà ni asana pé ọdún nígbà tí èèyàn gbàwẹ̀ fún odidi ọdún ìtumẹ̀ náà ni wípé ọlọ́run ní man já àbìlẹ̀ hasanatin amsaliha ẹni tó bá ṣiṣẹ́ olóore ẹyọkan àgbàládá mẹ́wàá wà máa ń já àbìfẹ̀ yí àtìn ẹni tó bá ṣe aburú aburú ẹyọ kan náà ló máa gbà ẹwà ní ọlọ́wọ́n ọba ọlọ́run fẹ́ ká ṣe dáadáa ká sì jìnà sáburú aburú ò láǹfààní náà bó bá ṣe aburú ẹyọ kan náà lọ́nà akọ fún ẹ àsìkò tó fẹ́ fi ṣe si yẹ kó máa fi ṣe dáadáa lọ kó máa gba ládá tó pọ̀ ànábì sallallahu alaihi wasallam ní ó lágbàládá mẹ́wàá wàlhásánátù bí fàláhù bí i hásánà ó lágbàládá wàlhásánátù bí aṣírí àmsáàlìhà dáadáa lọ́dọ̀ lọ́n sì ní mẹ́wàá ni tó bá kálífù kọ̀ọ̀kan alhamdulillahi rabbil alamin lásán arafi tó wà bí òdín 17 tó bá ti ká alhamdulillahi rabbil alamin wà gbaládá tí òdín 170 tàǹtẹ́ẹ̀ni so tí a bá sọpá gba ramadan oṣù mẹ́wàá agbá Ramadan 30 àbí multiply by 10 afúnwa ní 300 days àbí bẹ́ẹ̀ kọ́ ni that is 3 mo eh, 10 months àbí tàbá divided by 30 10 months ló fún wa tàbá wá gbàwẹ̀ mẹ́fà mẹ́fà yẹn times 10 kí ló máa fún wa afúnwa 60 divided by 2 30 ó túmọ̀ sí póṣù méjì Ramadan tàgbà wọ́n á fi kọ́ ládàá àwẹ̀ oṣù mẹ́wàá sítù ṣàwà tàbá gbà wọ́n fi kọ ládà àwẹ̀ oṣù méjì awájí àwẹ̀ ọdún kan ṣe rí pé tọ́ bá wà mathematician tààlẹ́ ni àkọ́kọ́ jọmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam calculation oríṣiríṣi tẹ́ bá lọ́nu súnà lẹ máa rí ẹ̀ ọgá ah, ànábì bóò ni ò ṣe ní gbárí ẹ̀ẹ̀mẹ́ tó kọ́ ni ṣẹ́bẹ̀ pé tẹ́ bá ń rí student báyìí ẹ̀ máa rí teacher tó pọ̀ jù nìyẹn tó lòdó bá kọ́yàn ó lè kẹ́niyẹ tó mọ nǹkan ọlọ́wọ̀n balọba tó kọ alámọ̀hú ṣẹ̀dí ìdòlòkúwà ọlọ́nkọ́ jìbìrìlù jìbìrìlù wá kọ́ ànọ́bì so ìmọ̀ ẹ̀ lè fi wé ìmọ̀ alùbáríkà ni ìmọ̀ ni so ìyẹn jẹ́nu tí ànọ́bì sallallahu alaihi wasallam ń sọ fún wa nínú àwọn nǹkan tí a wá fẹ́ kí agbọ́yé ní ṣókí ni wípé ṣẹ́rí hadith yìí ẹ lè padà pàdé bí ẹmọ kó gbajúmọ̀ gan pé ààwẹ̀ tútù ṣàwà ààwẹ̀ tútù ṣàwà kẹwà pàdé ọ̀gọ́gọ́ ní àdíìtì yóò fẹ́fẹ́ rílẹ̀ ṣẹbẹ̀ pé tí yóò bá ṣọ́ra yóò fẹ́ lè fàáké kọ́ rí pé á ti bá tún gbọ́ kò fẹ́fẹ́ rílẹ̀ báwo tútù ṣàwà táwa ti ń gbà lọ́tọ̀ọdún yìí ṣe láwọn tí wọ́n jẹ́ àfá ikùn àwọn ní hadisi hadisi tó fẹ́fẹ́ rílẹ̀ ni ló fi jẹ́ pẹ̀rí pé al-Imam Muslim ló gbà wá so tó bá ní alìmọ́mù muslim gba hadisi wa jẹ́ mẹ́gbẹ́ kò sí iye méjì mẹ́ tó bá tó pé alìmọ́mù bukhari gba hadisi wa lọ́dọ̀ general people ẹgbà pé hadisi tó fẹsẹ̀ rinlẹ̀ ní bọ̀tí yọba dọ́dọ̀ àwọn àfá láàrin àwọn àfá tí ó ti yé bọ̀ lọ́dọ̀ general people káwà ṣá gbà pé gbogbo tẹ bá ti rínú bukhari ẹ ṣá máa lò lọ ẹlẹ́ẹ̀kejì a rí nínú wọn tó sọ pé mọ̀kúfún wọ́n ní hadithi lóòtó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n mọ̀kúfún ni kí ni túnmọ̀ mọ̀kúfún òun náà ni hadith tó jẹ́ pé ta bá wo chain of narration ẹ̀ aripọ́dọ̀ sọ̀hábà ló pín sí sàábẹ́ ló sọ kò sọ pà lọ́bì sọ pé kí sàábẹ́ kọ́kọ́ sọ pé a máa ṣe báyìí ọ̀rọ̀ wọn oríṣiríṣi ọ̀nà la máa fi ń wò ní ṣókí ta fẹ́ dìmú ká ta lè dìmú ni wípé àwọn ọ̀rọ̀ kan wà kò ìṣtíhàd pé ah, èmi náà kọ̀ wo báyìí kò wọ́bẹ̀ bí kí sàbí kan máa sọ̀rọ̀ ń pa lùkìámọ̀ ń sìn kó wá máa describe àlùkìámọ̀ fún wa a gbọ́dọ̀ gbà pọ̀rọ̀ tó sọ yànàbì ló sọ fún torí pé kò gbẹnu sàbí kan kó wá sọ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ lálùkìámọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ni sàbí kan ò tí ó ti yé irú àdíta bá rí tó bá rí báyẹn a máa lìdí ẹ̀ pé láwò hukumu àrọ́fọ́ ó ní ìdájọ́ pé ó gùn tèkú lọ́dọ̀ sàábè lọ́sọ́dọ̀ ànábì torí pé sàábè ò ní láìsẹ́ǹsì láti sọrú ẹ̀ kí sàábè kan sọ pé irú ìyà kan wà ah, téèyàn bá dénú sàárè ni kéèyàn máa kọ̀yàn ṣùgbọ́n lè ní ẹ̀rí so yẹn ni àwọn àfáà kan sọ pé Abu Ayyub ló mú wá Imam Ahmad ibn Uyayna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà minhum man takallama fi isnadihi a sì rí ní wọn tó sọ pé hadith yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò rinlẹ̀ tó ìdí tàbí sọ ẹ lè padà báwọn èèyàn pàdé kí wọ́n sọrú nǹkan àwọn tó pọ̀ jùlọ àwọn afẹ́sìn lọ sọ pé hadithi yìí ń kọ́ à àmà fi ṣiṣẹ́ nínú wọn ibnu abbas nínú wọn tawus bónú kaisan nínú wọn aṣáàbí nínú wọn maimun bónú maharon nínú wọn abdullahi bónú mubarak nínú wọn ni shafi'i ahmad àti ishaq àwọn àfáàtà dárúkọ yìí àwọn àfáà jankan jankan tíyàn bá ń sọ̀rọ̀ ẹ̀sìn pàápàá jùlọ ọ̀rọ̀ fíkì àwọn àfá fíkì nìyẹn ní àgbáyé islam náà nínú an kàrọ̀ dálìkà àkọrùn arínú àwọn àfáàtọ̀ sọ pé rárá o ká má gbà Hassan al-Basri ó wà nù wọn tí ó ti yé àwọn wò pé sítú ṣàwálì yẹn ó ní ẹjọ́ nú tí ó ti yé alì Imam Malik tó bá sọ̀rọ̀ Imam Malik kanojomo fi sama wọ́n ní tó bá ti dárúkọ Imam Malik ó dà gẹ́gẹ́ bí ìràwọ̀ lójú sọ́mọ̀ ni ṣàárẹ̀ tí ó bọ̀ Malik ajámọ̀ mọ́lìkì mọ́lìkì mọ́lìkì àbíbẹ̀ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá ní Africa West Africa mọ́dáàbù tó gbajúmọ̀ dáadáa dáadáa òun náà ni mọ́dáàbù mọ̀lìkíyà lọ́dọ̀ mọ́mù mọ́lìkì àwọn sọ wípé anáhù lámúyàrọ̀ áhàdàmìn ahìlẹ̀ ilẹ̀mí yẹ́ fàálù dáàlìkì wàkọ̀dìkí ìlàkánà yàsúmù ha fi nafsihi ìmọ́mù mọ́lìkì ní ká má gbà ṣe ah, mẹ́kú má àwọn èèyàn mi ń gbà mí ṣe rí mọ́sáhàb ó dàgan ṣùgbọ́n àgbọ́dọ̀ jókòó tì ó ta máa ń jókòó ní súnnà àwọn ọmọ́mù yẹ kí ni gbogbo wọn máa ń sọ ní pé ìdá sọ́hàl hadithu fahuwa madhabi tẹ bá ti gbọ́ pé hadith kan fẹsẹ̀ rílẹ̀ gbogbo tí ń bá sọ ẹlọ́dà ti ṣálángá kò nítumọ̀ mọ́ hadith yẹn ni kí ni o òun ìmọ́mù mọ́lìkì wà mọ́ṣálásí ànọ́bì ìjọ kan sọ́lọ́mà àlùwẹ̀sálám ó ní kullun yukhadhu minhu wa yuraddu ó ní gbogbo èèyàn lẹ́lẹ̀ gbọ́rọ̀ ẹ wọlé o gbogbo èèyàn dẹ̀lẹ̀ lè dá ọ̀rọ̀ ẹnu illa sahiba hadal qabr ó ní àyàfẹ́ tó wà bí sàárè ó wà pàṣàrọ̀ ila qabri nàbí sọ́lọ́mà àlùwẹ̀sálám ó wà náwọ́ sí bí sàárè ànọ́bì báyìí gbogbo èèyàn tó bá sọ̀rọ̀ lẹ́lẹ̀ gbọ́rọ̀ ẹ kídẹ̀ ló fà wà mọ̀ yáǹtí kò hánìlá hawa ànábí ó sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu inú huwa illa wahyu yuha ohun tó bá sọ náà ló fi lè lẹ́nu mọ̀ yóò ti rasula faqad ata'a Allah ọlọ́run náà sọ pé tó bá ti tẹ̀lé òjíṣẹ́ kí so ìyẹn ló fi jẹ́ pọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run má jẹ́ aṣọ orí bú o téèyàn bá ti lọ sọ pé tànábì báwo à ìjẹ́ mùsùlùmí ẹni yẹn lágbára wọ́n wá sọ wípé mọ́mù mọ́lìkì òun máa ń gbà ṣó ti yé ó máa ń gbà ṣùgbọ́n ó máa ń kórìí rẹ̀ fáwọn èèyàn kó má bàa di ọ̀ràn èèyàn lé wọn lórí ṣẹ́mẹ̀ fáwọn èèyàn táwa bá ti gbá nǹkan mú bá ń gbà mí ipò tọ́lọ́wọ̀n ògbé sí la máa fi sí àfá ẹgbà títù ṣàwàlì àọ̀lẹ́ ní yóò ẹ̀ ní mọ́nì wọ́n ní kí ló dé kò gbà títù ṣàwàlì ó dẹ̀ ní òní mọ́nì ọ̀ràn ńlá dẹ̀ lóhun dáyẹn torí tó bá ní òní mọ́nì ó sọ pé kèfèrí ni ó Ànábì sallallahu alaihi wasallam sọ pé man qala li akhihi muslim ya kafir tẹ bá rí mùsùlùmí kan tó wá wọmọ yẹ́ ṣùṣù tó ní ìwọ ìkèfèrí àkèfèrí fàkọ̀dì bá àbí àhàdúhùmá ó nítorí tó sọ èèyàn kan méjèèjì ti di kèfèrí tó bá jẹ́ pẹ́ tó ń bá wí yóò ṣe kèfèrí òun náà ti di kíni ló ṣe jẹ́ pé èèyàn gbọ́dọ̀ di kèfèrí à ṣénu ti ẹ́ ń di kèfèrí so kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa ìyẹn jẹ́nu tí àwọn àfáà sọ átìrí àwọn kan sọ pá lè gbà àwọn kan la lè gbà a dẹ̀ tó lékè náà ní pé kí ni a lè gbà torí pé hadith yẹn ó fẹsẹ̀ nílẹ̀ àwọn tó wá sọ lè gbà a rí ọ̀rọ̀ wọn ó pín sọ́nà mẹ́ta lórí bá ṣe fẹ́ gbà wọ́n ní yutahabu siyamuha min awwal shahar mutasabihatan wọ́n ní tí oṣù bá ti ṣe ń parí báyìí ta ṣọdún tán báyìí kádẹ̀ kò sí kádẹ̀ máa gbà lọ tẹ̀léra wọn tó ṣùgbà ti parí jọ ẹ̀yìn di bóyá Tuesday àbí Wednesday ni tó bá ti parí báyìí ọjọ́ kejì ọdún kéèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí gbà kò Abdullahi ibn Mubarak àtàwọn ẹlòmíì wọ́n hadithi kan wá bó hadithi yẹn ń kọ́ ẹnu kùn kò so tí àwọn èèyàn bá dúró lórí hadithi tó ṣe mẹ́ pé bátọ́lá alhukumu ìdájọ́ yẹn ti ṣe kí ni ó ti wó so tó bá jẹ́ pé hadith tí ó fẹsẹ̀ nílẹ̀ làwọn ẹni dúó lé lórí ń pa gbọ́dọ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ àdẹ̀gbọ́dọ̀ gbà tẹ̀lera wọn lórí hadith tó mú wa kí ló ṣẹlẹ̀ sí yẹn ó ti wó torí ń pa ti rí pé kò ṣe kí wọ́n ní èyí tí wọ́n tún sọ ni wípé kò sí láìfì agbà lẹ́sẹ̀kẹsẹ̀ agbà tẹ̀lera wọn káṣí àti ṣe kíni ká ti gbà nínú oṣù Shawwal ìyẹn jẹ́ lọ́rọ̀ tí Ahmad àti ìmọ́mù Waqi' tó jẹ́ ìmọ́mù fún ìmọ́mù Shafi'i tíṣà mọ́mù Shafi'i ló jẹ́ shakautu ila Waqi'i su'a hizzi farshadani ila tarkil ma'asi àwa tí a bá ti mọ́ orin tó kọ́mọ̀ lè kéwú ni ìmọ́mù ṣáfì ó ní mo lọ bá wà kí mo complain fún pé àfá mi mẹ́mórì ni bó ṣe mú bérébéré tẹ́lẹ̀ sí ma fi hámọ́ wàta níwájú mọ́mù mọ́lìkì tó máa ní ìwọ ọmọ ìhá ọlọ́wọ́ bá kẹ́ o ó ní mẹ́mórì yẹn ti settings yẹn ti ń dáhùn fàrṣádà ní látẹ́rkìl mọ̀hásó ní wọmọdé àbóyó tí ń dẹ́ṣẹ̀ nìyẹn ẹ̀ṣẹ̀ ló máa ń da tó rí yẹn ìmọ́lẹ̀ ọlọ́run ọba ni ìmọ́lẹ̀ ló ti jẹ́ pé tíyàn bá ti ń dẹ́ṣẹ̀ kí èyàn mọ̀ pé wà láàbọ̀ kọlọmbà kó máṣẹ́ ìlàwà bí ẹ̀ṣẹ̀ so ìyẹn jẹ́nu táwọn sọ pé kò sígbà tá lè gbà anáhà látú sọmọ akọba yawm la máa gbà àtùmáwá gba ọjọ́ mẹ́ta yẹn àbí ká gbọjọ́ mẹ́ta yamulbi ká wá gbọjọ́ mẹ́ta tó tún tẹ̀lé eléyìí náà àwọn náà mú hadith kan wá hadith yẹn náà tún ṣe kíni kò fẹsẹ̀ nílẹ̀ ó túmọ̀ sí pé ìdájọ́ yẹn náà ṣe kíni kò wọlé so elé tó wọlé òun náà ní pẹ̀lọ́bì ní mọ́nsọ́mọ̀ ramadan sọ́rọ̀ máa lè wọ̀sẹ́lẹ̀ tó gba ramadan tó máa ti bá àhú bí fi tàtẹ̀ ní shawwal ó sì fi ọjọ́ mẹ́fà tẹ̀lé nù shawwal kò sọ fún wa ìbẹ̀rẹ̀ shawwal ni àárín shawwal ni ìgbẹ̀yìn shawwal ni kó gbà tẹ̀lé ra wọn gbà tí ò sì sọ fún wa ó tú wa lẹ̀ nìyẹn tọ́nà bá ti tú wa lẹ̀ àgbọ́dọ̀ dira wa mọ́lẹ̀ ṣó ti yé náà ìyẹn jẹ́ nínú tí ó dá kí a gbìyànjú ká gbìyànjú láti rí pa ṣe ohun tó kọ̀ wá ṣẹlẹ̀ ní wípé límú bá dárọ̀ sí ìlànà kọ́ yìí èèyàn máa ń ṣalápá tètè láti tètè ṣe dáadáa àmọ̀gbà tẹ́mi wá máa lọ àmọ́kò tá máa wà ẹni country council láwọn bí tó jẹ́ pé kò sọ́sọ́ kò sálẹ́ àwẹ̀ tí wọn níbòmí láwọn bòmí bí 18 hours ló máa fi gbàwẹ̀ bí 18 hours ìlú kan mú láǹfààní àti máa wo fídíò yẹn ní aago mẹ́jọ alẹ́ tán bá kítàrà wí ìtàn ẹ̀ṣì máa rí oòrùn báyìí wọ́n sì ti kítàrà wí ìtàn wọ́n wá òpin kí náà bẹ́ ṣe ṣé wọ́n máa fi gbogbo ẹgbàwẹ̀ ni so a rí mọ̀ àwọn àfáàtọ̀ mú fatuwa wá fún wọn wípé wọ́n máa lo àsìkò àwọn ìlú tó súnmọ́ wọn pàápàá jùlọ bí mọ́kà pé wọ́n lè máa lò táìmì wọn náà máa tẹ̀lé so ẹ lè lérù bẹ̀yẹ́ ń sì kẹrọ oòrùn ní ìta gbangba kẹlẹ̀ rí wọn kọ́ máa jẹun tí ó ti yé ìrídù máa ń bí kúmùlù yìí sọ̀rọ̀ because kò rọrùn fún wọn kọ́nà fẹ́ gbàwẹ̀ báwa ṣe ń gbáyì ìlú tí ó sóòrùn tí ó so kọ́lọ̀ fi wá ṣe kò gẹ́ dáadáa ọlọ́ndẹ̀ ti fi yé wa pàwọn kan máa ń òrùn á wà báyìí òṣùpá máa wà báyìí ni ọlọ́run fẹ́ fi dáàbòbò wọn ó fi ṣe preservation ara wọn kọ́ má bà jẹrà ọdún mélòó ni wọ́n lò jọmọ́ wà lábí tó fi kàfíì sàlátà mí àtẹ̀yìn ọlọ́run ni wọ́n lò 300 years wà dáadú títà ọlọ́run tó wá lé ọdún mẹ́sàn kún ìtumọ̀ ní pé ta bá fi 300 years ni wọ́n lò Taba fi ìjírá kàlẹ́ndà ka wọ́n lò 309 years ẹ̀sì mẹ́ pé ọdún ìjírá òun máa ń jẹ́ bí mélòó ni Gregorian 365 àbí sí ìjírá dẹ̀ máa ń jẹ́ nǹkan bí 258 àbí 250 kìíní kan ṣá lòun máa ń so àwọn difference ọjọ́ yẹn òun ni tẹbá wá kàíwòye ọdún ló fi padà di pé ẹ wo calculation tọ́nà ọba fún wa accurate so yẹn náà tún sọ fún wa pé ànábì ọlọ́run ọba ọlọ́run sì ní kò lè kọ kò lè kà gbogbo àwọn perfect calculation wá wà ní koran tẹ bá dénú sólẹ̀ náà perfect calculation nígbà tó ń compare bible àti koran àwọn fallacy pọ̀ rẹpẹtẹ ń calculation bible ṣùgbọ́n wọ́n rẹ́ ọkàn mú jáde bá inú calculation koran so gbogbo yẹn fẹsẹ̀ mùsùlùmí rinlẹ̀ kọ́lọ̀ ọba kó má ṣe fẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kó má fẹsẹ̀ wa rinlẹ̀ so a gbìyànjú láti rí wípé àgbà bó bá ṣe rọ̀ wá lọ́rùn kádẹ̀ tètè ṣalápa ń tètè tẹ bá dìlé ẹgbà tí yọba máa mọ̀ ń gbà mí ah oṣù yẹn ti parí tán ọjọ́ méjì ló kù bó bá ti yẹ ọjọ́ méjì náà ni a lè gbọ́jọ́ méjì yẹn náà ìwọ̀nba téèyàn bá ṣe ẹni tó bá gbọ́jọ́ méjì tó bá fi méjì kún ṣẹ̀bẹ̀ kó yàtọ̀ tẹ́ tí ó gba méjì yẹ rárá so kọ́nà ọba kó fi ṣe ìrọ̀rùn fún wa náà nínú àwọn àǹfààní tó wà fún siyam kágbàwẹ̀ mẹ́fà yìí ó pọ̀ àkọ́kọ́ ìsìnkímọ́lẹ̀ ájìrì siyam ìdáàrùn àkọ́kọ́ afẹ́gbàládà àwẹ̀ ọdún kan ẹlẹ́ẹ̀kejì anà síyàmù ṣàwàl wà ka sọ̀láti súnà ní rọ̀wátì kọbùlà sọ̀láti mọ̀fúrúdọ̀ wọ́n ní àwẹ̀ ṣàbán àti àwẹ̀ ṣàwàl ó dà gẹ́gẹ́ bí àwọn nọ́fílà tá máa ń yàn ṣáájú ká tó kírun àti nígbà tí a bá kírun ni ṣẹ́mẹ́pá fẹ́ fi gbádá ládá sí ni so bẹ́ẹ̀ náà ni ṣàwàl àti ṣàbánù bẹ́ẹ̀ ló ṣe rí bákan náà ni wípé ta bá ń gbàwẹ̀ lẹ́yìn ramadan ó ń tọ́ka sí wípé ọlọ́run bá gba ramadan wa pé ń gbàta gba ramadan tán àtúkẹ̀rẹ̀ àtútẹ̀síwájú ni gẹ́gẹ́ bí àwọn àlàyé ta ti ṣe lẹ́yìn náà ni wípé a fi ń dúpẹ́ fọ́lọ́ọ̀ba fọ́lọ́ọ̀ba fún wa láǹfààní àti gba ramadan ẹ̀rí pánọ́bí sallallahu alaihi wasallam nígbà tó náà bá ti ní òun ti forí ẹ̀ṣẹ̀ jìn èyí tó ṣẹ̀ síwájú àti tí ó ṣẹ̀ sẹ́yìn ànọ́bí ò gbàjó

kó máa dúpẹ́ pẹ̀lú ìjọsìn bákan náà ni wípé àwọn iṣẹ́ ta fi ń súnmọ́ lọ́wọ́ ọba àlékí ọlá nínú Ramadan àwọn iṣẹ́ yẹn ń kọ́ kò gbọdọ̀ pin a ń fi rílẹ̀ pé a ti gbàwẹ̀ tán ṣùgbàwẹ̀ òtí ìtàn àti gbàwẹ̀ lọ tìláwà tá ń ṣe yẹn kò ṣe kí ni kò tán òru èní òru ọlá gbogbo ẹ̀ta ti gbà nínú Ramadan kò tún ṣe kí ni kò tún tán eléyìí jẹ́nu àwọn nǹkan tí a gbọ́dọ̀ fi ilé ọkàn nínú àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì tabarẹni tó jẹ́ pé kò gba Ramadan tán bí obìnrin tó ń ṣe ẹ̀jẹ̀ oṣooṣù obìnrin tó bímọ ẹntàrí òyà ẹn tó ń ṣe ìrìn àjò tí wọ́n gbàwẹ̀ èyí tó lékè inú ọ̀rọ̀ àwọn àfẹ́ ni wípé ó bá rízìn mu ó sì bá ẹ̀rí mu òun náà ni wípé ànábì ní mọ̀ sọ́ọ́mọ́ Ramadan ẹn tó bá gba Ramadan majority àwọn àfà pátápátá ohun tó sọ náà nìyẹn pé ohun tánàbì sọ ni pé mọ̀ sọ́ọ́mọ́ Ramadan ẹni tó gba Ramadan kò wá sọ wípé wà atba'ahu pé ó tún wá fi mẹ́fà tẹ̀lé rárá kí ló sọ ó ní thumma nínú èdè lárúbáwá tí wọ́n bá sọ pé and nínú èdè òyìnbó ṣe mọ̀ kó yàtọ̀ sí then tó bá sọ pé and àti gbé nǹkan yẹn sẹ́gbẹ̀ ara wọn àbí bọ̀ tó bá sọ pé then ìtumọ̀ nípa ìṣẹ́ tẹ̀rìtì pé eléyìí lẹ́yìn eléyìí so pàápàá jùlọ ní èdè lárúbáwá tọ́nà bá sọ pé súnmà ìtumọ̀ ní pé ilé yìí máa wá ṣáájú èlé súnmà àti báhàwù ó wá fi tẹ̀lé àwẹ̀ mẹ́fà nínú shawwal so ìtumọ̀ ní pé ẹni tó bá di àwọn àwẹ̀ kan ramadan kó gbìyànjú ní shawwal kó tètè san ṣó ti yé kó tètè tó bá sọ tọ́kó gba mẹ́fà so ohun tó jẹ́ ọ̀ràn yàn a ní láti kọ́kọ́ mú wá ta tó máa ronú nọ̀wá fíìlì so kọ́lọ̀ ọba àlekí ọlá kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa ilé jẹ́ ṣókí nínú àwọn nǹkan tí ó yẹ kí àtúgbọ́yé síwájú sí gẹ́gẹ́ bí ìrántí nípa nipa sítú ṣàwàlì abẹ́ náà bá lè ko kó má ṣe gbà mí sí wa tí a ti sọ àti eléyìí náà kọ́lọ̀ kó gbà abẹ́ náà ma má ṣe gbàdú ẹnì kọ̀ọ̀kan wa àwẹ̀ ọdún yìí tí a ṣe láyé kọ́lọ̀ jẹ́ a ṣe ọ̀pọ̀lọpọ̀ kó gùn wa lẹ́mi lórí dáadáa ẹ̀mí wa tó ti rọ̀ mẹ́sìn báyìí bá lè nígbà bá lọ má ṣe wá ní ọ̀tẹ́ ẹ̀sìn kọ́nà má jẹ́ àjìnà sí mọ́ṣálásí gbogbo ìta tí ń ṣe tó jẹ́ dáadáa kọ́nà jẹ́ àlè continue kọ́nà má jẹ́ káfà sẹ́yìn abẹ́lọ́n àwọn bàbá mọ́rùn wa kọ́nà bá ṣàlékún dáadáa wọn ohun tọ́lọ́n ti ṣe fún wọn ní dáadáa kọ́nà má jẹ́ ó bàjẹ́ èyí tán tún tọrọ ní dáadáa kọ́nà bá wa ṣe fún wọn ẹ̀mí gígùn ni gbogbo àwọn tajé

mọ́ndà lẹ́dí yóò kó ha lọ́ha kọrúdọ̀n hassan ọlọ́wọ́ sọ pé mọ́nlá hassan ọ̀tálẹ́gbẹ́ yọ́nà lówó tó dá ìtumẹ̀ ní pé nítìn lè yọ́ lè ya ọlọ́run fáyúdọ̀ ìfàhù láhù àdọ̀ áfáǹkẹ̀tì rọ̀ wá fi fún ní ìpele Ninu nínú oore ta ya ọlọ́run wa ya ọlọ́run rédì láti kó àwọn wàhálà tó ma fi ten hours ṣe ń gbé sí ayé ẹ̀kókò kúrò ìgbà míì èèyàn lè bá ṣe project kan bẹ́ẹ̀ bá dàmú lórí ẹgbọ́n ṣùgbọ́n torí pé ti yá ọlọ́run bá lásìkò ọlọ́run fẹ́ fún hours báyìí ẹ̀dẹ̀ máa parí ẹ̀ alùbáríkà ó ṣe pàtàkì gbogbo ní kádàmú yẹn ká kó igbá ká ṣe kí ní kan ní tó bá tó wá jẹ́ pé iṣẹ́ lówó ni àwọn alábàárù máa itú ẹ̀kùn náà bá lówó jù àwọn alábàárù máa itú ẹ̀kùn náà bá ṣe dáadáa fún wọn iṣẹ́ alálùbáríkà làwọn náà ń ṣe wọ́n ló lè ló bọmọ jẹ́ ṣùgbọ́n ẹni tó ń ṣiṣẹ́ wàhálà ló yóò lówó jù ṣùgbọ́n yọmọ́ àwọn olóò lówó jù báírò kókọ̀ sáìn nínú ọ́fíìsì nínú ọ́fíìsì akọ̀ sáìn millions in wọlé nìyẹn nínú èsì àwọn kan dẹ̀ wà lóòrùn látàárọ̀ dálẹ́ tó bá ma gbówó oṣù jọmọ́ 15,000 àwọn ti wàhálà wọn pọ̀ jù kọ́nà má jà ṣe wàhálà so téèyàn bá fẹ́ ṣe wàhálà láyé tó bá ti rí pé ó fẹ́ ṣe wàhálà lé ayé tí gbogbo wàhálẹ̀ sí tọ̀dọ̀ lọ́wọ́n ọba ìwọ́lọ́ wàhálà tèmi lé ayé jáde kó jẹ́ lórí tìwọ́lọ́wọ́n ọba gbogbo ìdàmú èèyàn pé gbogbo ìdàmú tèmi tí bá fẹ́ ní bp jẹ́ kó jẹ́ pé torí tìwọ náà bá máa ṣe ní bp àwọn ìlú ìjà ní nọ́mà sí ilé ayé tàwà ń sè ní tó bá káwọn yọjọ́ ń sìn kọ́ ní bp ẹ̀ àkó kẹtó rẹ̀ tí ò ní torí wàhálà ló wá wa dẹ́kun ẹ̀ bọ̀ tí èèyàn bá fẹ́ hypertension kó jẹ́ ìdàmú torí tọ́lọ́run so kò síṣẹ́ tó dá láyé tó dàbí iṣẹ́ àwọn ọmọ kò síṣẹ́ tó àwọn ọmọ àdínú rẹ̀ kọ́nà ẹni tó ti jẹ́ mọ́mù kọ́nà máa yọ wọ́n ṣẹ́ láíláí ọlọ́run níjọ́ sáàkì ẹ̀yin bàbá wa ọlọ́run níjọ́ sáàkì ọlọ́run sì ní jẹ́ kẹ́ resign iṣẹ́ mọ́mù máa ń súyàn ojọ mọ́ iṣẹ́ mọ́ṣáláṣí máa ń súyàn iṣẹ́ tó ń ṣe tán fún ẹ lówó lórí ẹ̀ wá tún gba ibú oríṣiríṣi ebú ojoojúmọ́ gbogbo gbà gbogbo rẹ̀wẹ̀sì ẹ̀gbin oríṣiríṣi á ah! nínú tèmi máa ń sá fún ilé ayé tèmi tẹ́lẹ̀ ìmọ́mù wà mẹ́ mo máa ń rí lìsà fún torí mo mẹ́ pé tó bá ti jẹ mọ́ mo ní ráyè lọ káàkiri mọ́ èmi sì nífẹ̀ẹ́ láìfù pé sí àmà káàkiri tó bá ni pé kí ma kírun gbogbo mọ́ṣáláṣí bọ́ tó bá ti jẹ mọ́ mo wà jókòó lójú kan èèyàn kan ládùúgbò wa tó jẹ́ gbogbo àdúgbò wa ń ṣe kọ́nà bá ṣàlékún dáadáa wọn a jọ ń sọ̀rọ̀ jọ kan ẹni yẹn wá ń sọ̀rọ̀ gbà tí mọ́mù dé ọ̀rọ̀ mọ́mù wàhálà pọ̀ lórí tó jẹ́ ẹni yẹn wá ẹni ní ọdún náà fẹ́ gbà mọ́mù kú bí ọdún méjì àwọn náà ní opportunity àti máa káwọn èèyàn lọ fún iṣẹ́ hajj àwọn dẹ̀ rówó mẹ́ ṣùgbọ́n tọjọ́ tán ti gba ìmọ́mù dé kò sáyé gbogbo yẹn mọ́ ìtumọ̀ ẹni pé iṣẹ́ ọlọ́wọ́ bá ó ń gba personal life èèyàn ọlọ́run ní bí ó so iṣẹ́ tẹ wá ń ṣe ní àwọn èèyàn tó máa bú yín díẹ̀ pàápàá jùlọ kẹ́ ṣe pẹ̀lú ẹni tó jẹ́ pé kò lè fi ìṣẹ́jú márùn ẹ̀lẹ́ láti bá yín ṣe meeting ṣùgbọ́n tó bá ti rẹ́jì general meeting a wá dúró lé yín lọ́rùn ọlọ́run fi ràn yín lọ́wọ́ ni o iṣẹ́ tọ́lọ̀ ń ah, balance èyàn bẹ̀ wò pé àó ah, bá wá meeting rí láti jọ ọjọ́ àkáǹtì ló wá dúró ọlọ́run ràn ni ká lè rákàǹtì ṣe mi ayé kó bà lè fúyẹ́ lọ́rùn dáadáa kan lòun náà ṣe yẹn bọ́ tí èèyàn bá wo tírú yẹn ni ẹ̀fẹ́ lè wò pé àbí kí kí wọ́n náà tiẹ̀ wá gbáà so kọ́lọ̀ fi wá ṣe kò ń gẹ dáadáa à ní jí ó súwà iṣẹ́ mọ́ṣálásí iṣẹ́ tó lè ní téèyàn bá dé mọ́ṣálásí àmọ́ ẹ̀pá wọ̀nyàn ń ṣiṣẹ́ wọ́n ní òpópó mọ́ọ̀ká mọ́róró àwọn èèyàn ní o bí mọ́ọ̀kì so tí wọn bá dàmú kò ní lọ wájú àwátawá ń dàmú a lè máa rówó ń kódà lè máa rórí yìí ń ká má jẹ kó súwa ọlọ́ni wala tahinu ẹ má yóò rẹ̀yìn wala tahzanu ẹ má banújẹ́ wa antumul a'launa in kuntum mu'minin tẹ bá fi mọ́ ní kúnjẹ́ tẹ́ ń ṣe ọlọ́lẹ̀ má ṣàṣeyọrí kọ́lọ́mà ṣàjá ṣàṣeyọrí gbogbo project tó kú mọ́ṣáláṣí wa à ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan torí mi ka gbogbo àwọn nǹkan tó kọ sílẹ̀ mo rí project oríṣiríṣi ọmọ òru kọ̀ǹkọ̀ǹkọ̀ mo wá tọ́nu wà sí mi kó kẹyọ kan ó sì ku àwọn ọ̀dọ́ tó bá fẹ́ fẹ́yàwó a gbọ́dọ̀ máa ràn wọ́n lọ́wọ́ torí náà bá ṣe ṣìnà náà máa bí àwa náà kí làwò àti wá rọ̀dọ̀ tó ni ah condition Nigeria ni tó ń ṣẹlẹ̀ ẹjá ti gbálé ah, owó sàdá àti tán ni mo wá ní elónà 50,000 ní tẹ bá rí 50,000 yẹn kọ́ à ah, kí mo tún dúró ṣe gbogbo orú nǹkan yẹn náà gbọ́dọ̀ jẹnu project mọ́ṣálásí tàbá fẹ́ ṣe súnnà ànọ́bì náà máa ń ṣe sọ̀rọ̀ máa lùwà sẹ́lá àdẹ̀bí sọ̀tán ẹ̀fún wa ẹwà arákùnrin kan àwọn obìnrin oríṣiríṣi ẹn tó bá wà wájú ọmọ arádọ́wò obìnrin gbogbo obìnrin ló fẹ́ jẹ́ ìyàwó mọ́mù àbí wọ́n wá bá nọ́bí oríṣiríṣi ni in wá àbá sinọ́ sahali nọ́bí iná rọ́dà nọ́bí ayẹsẹ̀n kí haha ọ́lí sọ́tà lákàmì ìdúrẹ̀ mùmìnì ọlọ́ni tó bẹ̀rẹ̀ bá wá bá nọ́bí tó ní mo fẹ́ fẹ́ ànọ́bí fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ò ní sọ sàdáàkì ìwọ nìkan la ṣe rú ẹ̀ fún mìndú ní àlìmọ̀mù kò sí rú ẹ̀ fẹ́ lómi o ó gbọ́dọ̀ sọ sàdáàkì nígbàtí èèyàn kan wá wá mọ́ṣáláṣí ó nílé ànọ́bì mo yọ̀ǹda mi fún ẹ máa jẹ́yàwó tí wà náà bí bá fẹ́ wọ́n lànà bí wo obìnrin yẹn báyìí ó lẹ̀ gbójú kú rẹ̀ sàábé ẹrú ọlọ́run tọ́dí aláàánì òun ti rójú ànọ́bí tí ẹ pé á má dàbí ìpánọ́bí òun nífẹ̀ẹ́ arábìnrin ó wá ṣe sùúrù tó pọ̀ ló bá lọ bá ànọ́bí ànọ́bí obìnrin báyìí báyìí tó sọ̀rọ̀ ó gbọ́ ni ànọ́bí ni mo gbọ́ ó nífẹ̀ẹ́ ni ànọ́bí ni bẹ́ẹ̀ ni ìrì òjíṣẹ́ ọlọ́run èmi ò níyàwó èmi ò níyàwó ànọ́bì ni mọ́dá ìdá kí ló ní ẹni tó bá fẹ́ fẹ́ yàwó máa ń ṣe ìnáwó tẹ́sì ni a máa bí bẹ̀rẹ̀ ni a bí lówó àìlọ́wà kọ̀ọ̀kan wà because ẹ tó fẹ́ fẹ́ yàwó tó lówó lówó tẹ́kọ̀ ní ẹkọ̀ kún bẹ́ẹ̀ tó bá fẹ́ yàwó tọ́nà mi lówó ló wá máa ṣe ó lè máa fa tẹ̀sùbá mọ́ṣáláṣí kí bí máa fàyàwó ńlé àwa mùtàwàkìlún mo gbára lọ́lọ́run ní ọlọ́run náà lálọ́mbẹ̀ kó wá padà délé ẹ tí ó dìde níbo wà ṣe nǹkan ni kódà kó má pọ̀ wà ṣe gbìyànjú kọ́lọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa àdọ́bì sọ́lọ́lá àdìwọ̀sẹ́lá ni mọ́dà ìdà arákùnrin ní mi ní nǹkankan ó ní ìlà ìzáàrí àdà ìró tí mo rò yìí nìkan ni téèyàn bá láàníyàn pé òun rẹ̀ ti tẹ̀ lánàá bí sọ́rọ̀ máa lè ọ̀sẹ́lá ìró náà lọ máa ń ró láwọn àsìkò yẹn so ó ní ìró tí ó wá dí mi nìkan ni ànábì àà tá bá gbàró ibi ẹ̀gbọ̀n kí ló wá fẹ́ kù fún wọn tá láfẹ́ fi ìró ẹ̀ṣẹ̀ sàdá kí ó sì nǹkan mọ́ ó ní wàlẹ̀ òkú 2020 lẹ́ra ẹ̀ ó nílé arákùnrin ní wàlẹ̀ òkú àtàmọ́mì ní àdìdì ah kódà níbi tí ìṣẹ́ yẹn tó dé ànábì ní kí ló há sórí ní Kùrán ló bá ní mo há súra Bákọ́rà mo há súra báyìí àlórí ẹ́ ló wá lò ní nǹkan èyàn máa ní nísì èyàn kan ti ní certificate secondary school wá lóhun ní nǹkan kan tó mẹ́ fi fẹ́yàwó jọmọ irọ́ ló ń pa ẹ mọ̀ ṣá because certificate yẹn tó bá jẹ́ pó ń jẹ ní ìwọ̀nba téèyàn bá ní secondary school certificate ìlú wa iná o lè ṣiṣẹ́ teacher láwọn àyè kan bọ́ ṣe rẹ̀ pé system education wa ó kó bá wa lọ́pọ̀lọpọ̀ tàbá ìparí university àti ìgbàpá lè dá nǹkankan ṣe ẹwà àwọn ọmọ òyìnbó àwọn ọmọ primary school ọmọ kìíní kan wọ́n náà ń ṣe calculator àwọn náà ń ṣe gbá náà ń ṣàwó ṣùgbọ́n wa àkọ́ ha sí orí ni ẹlòmí àgbà phd kò tí ìmọ̀ tó ń fi tó kọ́ kò mọ̀ tó ń fi ṣe tó fi gba phd kò wá wúlò láwùjọ kọ́lọ̀ ń ṣàánú arákùnrin ní mọmọ kùránì báibáì ànọ́bì ní zawajtukaha zawajtukaha alama ma'aka minal kùránì ohun tó mọ̀ sórí inú kùránì yẹn kó máa jẹ́ sàdáàkì ọkọ ìyàwó nìyẹn ẹwù záwìjú shabab ká ma fẹ́yàwó fún wọn ìkọ́nù àwọn ẹni dáadáa tó ti lọ́n pè ní Sa'id bólú Musayyab nínú àwọn àfá àgbà alábìsì ni ó ní ọmọ kéwù kan ọmọ kéwù yìí ó kọ̀ rí pé bí ọjọ́ mélòó kò wọn orí kó wá lè kéwù for long ó kọ̀ wá nígbà wa sọ̀rọ̀ ló wá ní kí wá ló ń ṣe ń sin o bóò ní kí lè tò ìyàwó mi bóò ní ṣẹ́mẹ̀ pọ́dọ̀ wá bí tí ìyàwó yọ̀kan bá kú tó wá sáré fẹ́ ìyàwó mi ó máa gbà sọ lẹ́nu pé àtọ́mọ̀mọ̀ ah, pa ni kò rí bẹ́ẹ̀ èèyàn kan ti life continues ni kí plan láti fẹ́ ìyàwó mi ó ah, mi ni kí ló dé à ah, kò sówó ni ó lówó kẹ̀ mi lówó èló ló ní ó ní mo ní tẹ́ bóyá ó ní 2000 lọ́wọ́ wá lò lówó àà ah, ó ní ta ló fẹ́ fún mi níyàwó pẹ̀lú 2000 naira ó ní èmi máa fún ẹ níyàwó Sa'id ibn Musayyab ló bá bọ́ sórí mímbà ìmọ́ọ̀mù ni ló bá kéde pé ọmọ mi lágbájá báyìí báyìí mo ti fún lágbájá lórí 20 dinara àbí díráhàmù tó wà lọ́wọ́ ẹ̀ ẹni ìṣirò pé eré ni o ṣẹ́mẹ́pàwọn orí òjìjì kan ó máa ń kàyàn láyà kò lè rí bẹ́ẹ̀ àbáàlù jẹ́ pé futuwaji lókùn lè rí kò wọ mọ́tò futu ní futuwaji kò wá gbọ́ pé venza ti wà lé ṣẹ́mi ẹpá máa rò pé venza báwo ọ̀n fòun ṣeré ni ohun tárakùnrin èrò ní ọkọ̀ kó mọ́ṣẹ́láṣí ó lọ lé ti ẹ̀ kò ró ó wà tó lé ó ṣàrú ọ̀rọ̀ gbé sí ayé ẹni ó bá gbọ́ kókókó lẹ́nu ọ̀nà ó bá níta ní ọ ẹni bá ní Saheed ó ní báàlà fi bá ó ní já àfi báàlì kó lù sàáìd ìlàbùn olùsàyàb ó ní gbogbo sàáìd tí mo mọ̀ ní ayé ni mo rò pé sàáìd wọ sàáìd fọkanáìzà fa sàáìd nepa sàáìd kí ó ní gbogbo ẹmọ́rò mi rò ti sàáìd búnú musayab 40 years back gbogbo òrìn àjò ẹ̀ kò kọjá láàrin ilé ẹ̀ sí mọ́ṣáláṣí kó wá mọ́ṣáláṣí kó dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ kó kírun kó padà sílé kó káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ilé kan tó wá mọ́ṣáláṣí ó ní ìgbésí ayé ẹ̀ so òun ò lè rò pé sáyé ìdìbònú musayiabu ló máa wá wá sílé òun ó nígbà tóun bá ah! a promise ẹ mọ́ṣáláṣí lẹ́ẹ̀kan pa fún ẹ̀yàwó ẹ̀rù wá ń bà mí kó sùn lé lálẹ́ ìlápọ̀n kọ́nà wá bí méjọ gbẹ̀lẹ̀ àdìkì àmọ̀ pé ẹn tó fún ìyàwó mọ́ṣáláṣí ó mà tún sun ọjọ́ kan lẹ́n tó jápọ̀ ìyàwó ẹ̀ ni mo mú wáyé jọmọ́ ṣe rí pé tán bá sọ̀rọ̀ pé asábìkúnà láwàlúnà pé wọ́n ti kọjá sólàtù mínàlá wàlí wàkọ̀ nínú mínàlá àkìrí olóríire ò pọ̀ mọ́ kọ́lọ̀ jẹ́ káwà nù wọn bàbá ìmọ́mọ̀ ìwálé arákùnrin olówó mọ́ bí inú òun ṣe dùn tó olóhun bá mú lọ bá máa mú òun pé mo ṣoríire ó yá ó ní màmú bá ní ilé kàánì ó yá máa lọ mi ń fẹ́ rí ẹ fó yábọ́ ọjọ́ mélòkún ní mi ń fẹ́ rí ẹ kí ló fẹ́ ṣe torí pọ́mọdé lóbìnrin wọ́n fẹ́ fún lẹ́kọ̀ọ́ tó bá ń sọ̀rọ̀ páwọn ẹni ìṣáájú àwọn kọ́kọ́ wà tọmọdé tó wà fẹ̀kúlẹ̀ pẹ̀lú ọmọdé ìyá wa ń ṣàmà ṣe rí ọmọ kékeré tí wọ́n bá délé ń sìn tí yájíà tó wá gbé bèbí àwọn bèbí tẹ́dì yẹn tó wá ń dirun fún o wá dénú lé ah! ṣe mẹ́ pé wàhálà lè ṣẹlẹ̀ pé ah! ó nírò ló ní bèbí ló fi ń ṣeré ọmọdé ló ṣe ń pẹ́rẹ́ ní ó mọ́pọ̀ ti di ó mò ní kò mọ́pọ̀ ti di ó mò yọ ọmọdún ẹ̀ psychology wà ń bẹ àwọn ará Ethiopia tí wọ́n bá ń kọjá lọ tí wọ́n ń display àwọn mọ́ṣe bá ń gẹṣẹ́ ìlú wọn táwọn yọ ń ṣeré ànábì sọ́lọ́lá lu àtàlábì fẹ́ǹsì báyìí agbéyàwó aisha kọ́kọ́ lọ́rùn ṣe bọ́mọ kékeré lọ gbé kọ́kọ́ lọ́rùn wọ́rọ́ ṣé wọ́n lè ṣerú ẹ̀ fúyàwó sí ẹ tí ó ti yé ló fi jẹ́ pọ̀ nǹkan yẹn nídìí ẹ̀kọ́ ìyá àfá ìwá mú ọmọ ìlọ ọlọ́kọ̀ lẹ́kọ̀ọ́ ó ná dírẹ́sì fún òun ò mọ́bìnrin kan tó lẹ́wà tó ọmọbìnrin ó ní tó bá ń sọ̀rọ̀ ìwà òun ò bóbìnrin kan pàdé tó níwà tó bìnrin rí nínú sírọ̀ yẹn tó gùn wọ́n wá ní jọ́ kan nígbò wá di lẹ́yìn bí ọjọ́ méje tó ń wá fẹ́ lẹ́yìn ìgbà ó ti ṣe súnà ọjọ́ méje ó wá fẹ́ máa lọ lé kéw wọ́n ló bá dágbére pàjíyà mò lọ class mò ń kó bá ní ìbò ó ní mò lọ sí halkọ̀ lọ́dọ̀ dáàdì ẹ̀ náà ah, ọ̀dọ̀ dáàdì mi báwo ah, jókòó gbogbo tó fẹ́ lọ kọ́ lọ́dọ̀ dáadé mi yẹn pátápátá ibi ìlò wa gbogbo ẹni máa fi kọ́ ẹ̀ ẹ̀rí homeschooling àbẹ́ẹ̀rí nǹkan tẹ́lú mi bá fẹ́ fẹ́ yàwó ń sí àà ó gbọ́dọ̀ kúpá àbíbẹ̀ẹ̀kọ́ ìwò bẹ́lọ̀ pé kọ́nà jẹ́ èmi máa bẹ́lọ̀ wọn òkín kọ̀ rúbìnrin ẹlòmí àwọn ah, òbí àwọn máa jẹ́ kó ní gbọ́rọ̀ sí ẹlẹ́nu àkó nímọ̀ ẹ̀sìn ni ìmọ̀ òwúlò ni tí mọ̀ obìnrin bá ṣàǹfààní òun ló gbọ́dọ̀ bí mọ̀ yọ bá ṣe pọ̀ sí lèyàn gbọ́dọ̀ ní tẹríba sí ìkọ́nà àwọn apá sọ pé awùwàdùn làílì màlìkíbò ó ní tẹ́yàn bá ṣe bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ èyàn lè ní gbéraga ṣẹ́mẹ́kò fáwọn èèyàn sì kó gbé bá kọ́ra

ìwé yẹn máa kó ẹ sí rìn míì ni nígbò bá kàwé kan tó tún make reference sí wèbí mẹ́fà lórí the same topic wà rí pé á ah, ìrìn àjò iṣẹ́ bẹ̀rẹ̀ ni ìyẹn ló máa jẹ́ kí èèyàn tẹríba pé wà fáwọ́kọ̀ kó lè zẹ̀ ilimi alim tó bá ló nímọ̀ àwọn èèyàn tún wà tán nímọ̀ jù ẹ lọ rẹpẹtẹ ẹ wo Musa àti Khidiru nígbà tán bí Musa pé mọ́nà alamun alil ardi talent tó nímọ̀ jù lórí ilẹ̀ Musa ní ah, ana ó lè mí ni ọlọ́ni kálà ọlọ́ni kò rí bẹ́ẹ̀ torí pé Musa wò pé ìbánàbì lòun ọ̀nà ni rárá o abúdùnà Khidir ẹrù wa kọ́ wà Khidiru ni ó nímọ̀ jù ẹ lọ ohun tó kó Musa sí wà láàrin àjò ìrìn àjò tó pẹ́ tí wà lápọ̀ mẹ́ nìyẹn torí pó sọ pé kí ni àná ó wò pé òun nímọ̀ Musa ò fi gbéraga wọ́n béèrè pé lórílẹ̀ wọ́n sọ pé generally o ṣùgbọ́n orílẹ̀ ànọ́bí Ọlọ́run sì ni èèyàn kò lè nímọ̀ jà ànọ́bí Ọlọ́run lọ ṣùgbọ́n kò mẹ́pẹ́ lómi náà tún wà lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ní Khidiru ànábí ọlọ́run ni tó lọ́n sọ pé rahmatina min indina rahmata min indina yìí tó dẹ̀ pọ̀jù tó náà bá ti sọ pé rahmata min indina ọlọ́run ń tọ́ka sí annobuwa ìjánábí ọlọ́run so látara ojú Musa ṣe yẹ ọlọ́run wá jẹ́ kó bọ́ so téèyàn bá ń tẹ̀síwájú ní mọ̀ a máa padà rí pé ìmọ̀ òun sì kéré so n tó ṣẹlẹ̀ nìyẹn arábìnrin wa bẹ̀rẹ̀ sí kọ́ àfá yìí ní kéwú ó kọ́ ń kéwú dáadáa ó ṣàǹfààní so tọ́lọ bá gbé ọwọ́ ìyàwó èèyàn sókè kíyàn má ṣe gbéraga kájọ mọ̀ ní olé ni generally èmi lọ ga o ṣùgbọ́n tó bá ti di àsìkò tẹ́ fíksì fún táìmù olé kéwú nínú olé yìí ah ustaza ustaza ó gbọ́dọ̀ jẹ́ kó change yẹ́lẹ́ má fi ṣàṣeyọrí ah abu àsìkò lè kí ó láwà pankẹ́rẹ́ wà bí o ẹ̀rí lẹ máa dá sí so ìyẹn máa jẹ́ kí dàgbàsókè bá wa àwọn òyìnbó rí bí ti wa òyìnbó wọn máa ń lẹ̀ lára ara wọn gan gbogbo ẹni tó bá ti nímọ̀ òyìnbó rẹ́dì láti lẹ̀ lára ẹ̀yẹn lójú ọlọ́wájú ìwọ́wò pàgbàlagbà ní ọmọ kékeré lọ́lọ́wọ́ aṣàánú ó fẹ́ ṣàǹfààní lára wàá rí ní aláìmọ̀kan ni kọ́nà má ṣe wá láláìmọ̀kan so kọ́lọ̀ fi wá ṣe kò jẹ́ dáadáa wasallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in ah. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àjọ àtẹ̀kù sí fún wa lọ́wọ́ fún òkú gbà bẹ́ẹ̀ fún àkókò lẹ́yìn náà nílá àtẹnu. ní ààrẹ àdúgbà láti kọ àkọ́kọ́ tí kọ́kọ́ fẹ́ béèrè àtúndé ìfẹ́sùn nígbà èyí ni sátọ̀dé ṣẹ́ máa wá ní mọ́lẹ̀. Insha Allah ọ̀nà àti ní ọ̀rọ̀. Lákọ̀ọ́lọ́run, by 10:30 ní ọjọ́ mọ́lẹ̀, wọ́n máa wà nígbà ní àárọ̀. for tó fi láàrín ìṣọ́lọ̀ láàrín ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ orí ní ẹ̀yìn sọ̀láṣọ̀ àti dídò wọ́n máa ó kọ̀mítì fún lẹ́ṣọ́ wa ní púpọ̀ àdínú àwa tí àbá sí ìṣẹ̀ tàbí tàbá wà nínú bíbá a máa ṣe

lórí nǹkan tó bá ti fẹ́ dùn ẹnikẹ́ni tó bá ti bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ sókè I will start my count from the right one two three I will be number four inshallah number one. Wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. Ìbéèrè tèmi nígbà tí eh, àwọn nǹkan tá a ti tẹ̀sí sọ sí bẹ́ẹ̀ ni. ụzọ awa ọrụ nhegbaịbwane ị ga-ahị ya ọnụ waị chi i o iji npak neụjhụ ụei bẹ́ẹ̀ tí o bá ní ìmọ̀ nípa ẹgbẹ́ kìíní pé tó tọrọ kan ìdílé lórí ìyẹn ìgbìmọ̀ ṣé ìlọ́pọ̀ yẹn wá sí ipò kí ẹ̀ má sọ pé ó dábàá àbí kò dábàá kí ọjà ti ẹ̀sọ̀ wá lọ fún ìlú ààrẹ ìyẹn ní ìkéde ilẹ̀ ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó tó dé pẹ̀ sọ̀rọ̀ tó yẹ kó fi fún ọ̀rọ̀ tó dé àwọn oníbẹ̀ wípé ẹ̀ẹ̀kan tí mo fẹ́ tí mo tí mo dì mú ní pé contemporary society la ẹ̀wọ̀n hmm. àwọn ìsọ̀kọ́ ìṣòwò ní ìkọ̀kọ́ ló wà ní àtúntò hmm. àwọn kan tí wọ́n fẹ́ pé ilé ayé kó oríṣiríṣi nítorí ayé tí wọ́n fẹ́ bí ó yàtọ̀ sí ní àwọn kìrìtẹ́nì àwọn ẹlẹ́jà ìjọba àbáláyé náà ẹ wà wọ́n. tí yóò bá jẹ lọ ó jáde ní ilé nke ìjọ náà máa rí kótó tí òkùnrin tó ṣe bẹ́ẹ̀ tó máa ṣe àárín nǹkan kan ọ à ń gbé sí wa gbogbo yẹn náà ló lè rà àfẹ́kù wa oge ta ní pé ọkẹ́ báwo ni àìyàn ṣe lè kóra ẹ̀yọ níbẹ̀ lórí ààyè àti ilé ìtara wa tí a kò ṣe lè ṣe ìrìnlẹ̀ ìtọ́gbọ̀n ẹ̀ sọ̀rọ̀ nípa yìí máa wọ́n dà yẹ pé ọmọ fún wa ta sí ní ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ rédíò náà yìí ìpè ní ẹ̀yà náà ń ṣe ọdún yìí. Ẹ̀ẹ́dù ṣé Maulid? Ọ̀kẹ́ ìdùn mọ́ ní ọdún yìí. Ọjọ́ láǹfẹ̀ àti. Bẹ́ẹ̀ni. Now, Allah bá wa ṣe àdékùn lákàyè àti gbogbo wa. Now, bismillah. Uh, bismillah. Now. touchdown from this